ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ wa tẹ́ ti ń wò wá. sinimá tí a fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ lónìí ni alima alima ni sinimá tuntun tí àwọn àgbààgbà òṣèré ṣẹ̀ kópa nínú rẹ̀ tán. sinimá tó jẹ́ pé wọ́n ń bò ó wìtìwìtì lọ́wọ́ yìí ni. tó bá jẹ́ pé ẹ̀yin ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́ ẹ tẹ subscribe button kẹ́ẹ̀dẹ̀ tẹ notification kí ẹ lè máa mọ àwọn sinimá aláràǹbarà tó bá jáde lọ́gán tí wọ́n bá ti ń jáde. Sinimá Halima. Kí ni àwọn ohun mérìíìírí tí ẹ̀yin rí nínú sinimá yìí? Kí ni àwọn ohun ìyanu tó jẹ́ pé ó kó yín lọ́kàn sókè nínú ẹ̀? Àti pé òṣèré wo gangan lẹ gbádùn jù nínú sinimá Halima? Sinimá Halima sinimá kan tí ò ṣe fọwọ́rọ́ sẹ́yìn lásìkò yìí ni ẹ̀yin náà gbìyànjú kẹ́ ẹ wò ó tí ẹ̀yin bá sì ti wo apá kìíní ẹ tẹ subscribe button kí ẹ lè tètè mọ àsìkò tí apá kejì ó jáde Halima sinimá tí a gbọ́dọ̀ máa wò ni.